إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته dáwọ́pẹ́ fún ọlọ́wọ́ bá àtọrọ ìkẹ́rígẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́ bá tí ó tún jọ̀ǹda fún wa kájẹ́ kan nínú àwọn ẹrú tí ó kójọ sí inú ilé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala láti máa tálápá tètè lórí àti lékún lórí àgbòrí ẹ̀sìn wa abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó fi sínú mizanu hasanati ẹnì kọ̀ọ̀kan wa hadisi tí a dúró lórí ẹ̀ òun náà ni hadisi àfáà wa abdullahi ibn umar kọ́lọ̀n kó bá yẹnu sí òun àti bàbá rẹ̀ àmín عن عبد الله بن عمر رضي الله عنهما أن تلبية رسول الله صلى الله عليه وسلم لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة والملك لا شريك لك قال وكان عبد الله بن عمر يزيد فيها لبيك لبيك وسعديك والخير بيديك ورقبا والرقبا إليك إن أفضل أخوة عبد الله أم عمر قلن كي ونسيما وانسال إليك بونا نبي محمد صلى الله عليه وآله وسلم bóò ni wọ́n ti máa ń ṣe àtẹ́lbíyá ìyẹn ilé ìta ni pè ní national anthem àwọn alálàájì ká sọ bẹ́ẹ̀ torí pé kò sí bóyá sì wà ní hajj tí ó ṣàfẹ́kù gbólóhùn yìí òun náà ni àmì ìdánimọ̀ tí a mọ́ fi mọ alálàájì náà ni لهم لبيك alahuma labbaik لبيك la sharika laka labbaik labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika la wani ó ròyìn bí ànábì sallasala bó sì máa ń ṣe tẹ́lbíyà ànábì máa sọ wípé labbaik alahuma labbaik ẹgbẹ́ bẹ́ẹ̀ لبيك لا شريك لك لبيك لبيك إن الحمد والنعمة لك لك ولمك لا شريك لك هنا نبوى محمد صلى الله عليه وسلم أموي بلوني سبا في النهاية مؤخراً àfáwà alfaqi alìwòsúlì asheik Salih alìọ̀sọ̀ìmí wọ́n jẹ́ kó yíwa wípé eléyìí tó gbajúmọ̀ tá a mọ́ ń ṣe àwọn àkọ́fáàtì bá ti mọ́ dúró kìí ṣe bó ti yẹ ká dúró nù wọ́n ní gbogbo kẹ́límọ̀ kọ̀ọ̀kan ló bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ́límọ̀ labaik gbogbo gbólóhùn kọ̀ọ̀kan nínú tẹ́líbíyà ló bẹ̀rẹ̀ pẹ̀lú kínú labaik wọ́n ní wakọ́fà tẹ́líbíyà òun náà ni labaik allahumma labaik labaik la sharika lak labaik innal hamda gbogbo wakọ́fà kọ̀ọ̀kan ló bẹ̀rẹ̀ pẹ̀lú labaika láàrin labaika lahuma labaika labaika la sharika lak labaika innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak wọ́n ní wákọ́fà yìí ni olówà sọ̀híhà pé kìí ṣe léyìí tó gbajúmọ̀ lórí ahọ́n bá ti mọ́ sheikh sọ́yìmí hafizahullahu ta'ala àwọn ni wọ́n náà bá àlèhùmà nàbí sọ́làsọ́lá sí àkíyèsí kọ́lọ̀mọba àlékọ́lá kọjọ kó bá fi sínú mizan hasana ti wọn kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí tí a bá ń ṣe ṣẹ́ríwò hadith lọ a mọ̀ mọ̀ ìtumọ̀ gbólóhùn labaika وكان عبد الله بن عمر يزيد a ní àdúlà mamaru ma tún lékún wípé labaika labaik wa sa'adaik wal khair biyadaik wa rogba ilaik wal amal wọ́n lọ́n tún máa sàlékún yìí wọ́n ni àfáwà tí wọ́n gba hadisi wá àbúláyọ̀ mamaru gbà sí à ń ka hadisi ẹlẹ́ẹ̀kẹrin lé ní ẹlẹ́ẹ̀kẹrin a ti sọ̀rọ̀ nípa àfáà yìí ìyẹn sàbí pàtàkì ni mawdul hadith àkórí tí wọ́n fún hadith yìí kayfiyatu at-talbiya bóò ni a ti máa ṣe gbólóhùn talbiya gharibul hadith àwọn ìtumọ̀ tó lè takókó nínú hadith yìí wọ́n ni gbólóhùn labbaika allahumma labbaik bí máa na ujibuka ijabatan bada ijabatin ojibuka ijabatan bada ijabatin ọlọ́run o mo ń dá ọ lóhùn lẹ́yìn ìgbà tí mo ti jẹ́ ìpè àkọ́kọ́ ìpè àkọ́kọ́ ni wípé ó ṣe mí ní mùsùlùmí ìpè ẹlẹ́ẹ̀kejì ni wípé ó tún wá pè mí pé kí n wá ṣe hajj wá sí ilé rẹ̀ ó ní ìjábátán bada ìjábátán alhamd alwasu bilkamali ma almahabba wa ta'zim wọ́n ní gbólóhùn alhamdu ta'wí nínú kẹlìmọ̀ inna alhamda wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé alwasu bilkamali ìgbéròyìn ọlọ́run ọba àlékí ọlájáde láì ní àbùjẹ ìjẹkù ma'al pẹ̀lú ìfẹ́ tó dógóńgó wàtàzim àti gbígbé títóbi fún olúwọba adẹ́dàwa anẹ́rìmà amọ̀túnmọ̀ nẹ́ẹ̀mà òun náà ní kí ni alfọ́dúlù wàlẹ́sàn òun náà ní ìdẹ̀ra tọ́lọ́mọba àlekọ́lá tó ṣe fẹ́rú láka yáni lillahi wahdahu almahmud almuni'im lákà ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo àwọn tá a sọ yìí alfadlu wal gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló ní la sharika la ọlọ́run ọba àlekọ́lá kò lórogún kò lẹ́gbẹ̀ra kò ní pa kò ní olùbádámọ̀ràn kò ní olùbájíròrò lórí gbogbo tedbir bọ́lọ̀wọ́n bá àríkọ́lá bá ti fẹ́ ṣe àlámọ̀ rí àwọn ẹrú ẹ̀ àti gbogbo àwọn nǹkan tó dá ọlọ́run lẹ́nìkan tí ó fọ̀rọ̀ lọ kò lẹ́nìkan tí ó gbà nímọ̀ràn lórí ẹ̀ sàádáìk ìtumọ̀ sàádáìk òun náà ni sàádán sàádín sàádán bàdà sáàdì oríire kan lẹ́yìn oríire míì àlùbáríkà kan lẹ́yìn àlùbáríkà míì wàsáàdù wọ́n ní àsáàdù ìtumọ̀ àsáàdù òun náà ni àlìyúmúnú wàlbárọ̀kà ibẹ̀ ni wọ́n ti yọ aiman kẹ́límọ̀tù aimana mínàlìyúmúnì gbólóhùn aiman látara àlìyúmúnù òun náà ni àlùbáríkà ibẹ̀ ni wọ́n ti yọ aiman so ìtumọ̀ sa'adaik òun náà ni sa'adan bada sa'adi oríire kan lẹ́yìn oríire míì ìtumọ̀ rẹ̀ ni pé jíjẹ́ pé ta jẹ́ pé rẹ̀ ta àkọ́kọ́ àtẹ́lẹ̀ kejì ó fún wa ní oríire lọ́lọ́ ìpele méjì oríire àkọ́kọ́ ni pé adáhùn pé a jẹ́ mùsùlùmí kò pé a pé látúnṣíkú bí ṣe ẹ má ṣẹbọ pẹ̀lú mi àṣìṣẹ́bọ́ bí ìsìnlá ìtààlá àṣìníṣẹ́bọ́ tàbí padà sọ́dọ̀ náà pẹ̀lú ògùn ọlọ́run bá sọ́nà àtàrà ìjábà kan nìyẹn ìyẹn lásán yàtàtọ́ lábù sáàdàn oríire kan tó dádó lòun pé a wá jẹ́ pé ọlọ́run pé ó pè wá fún ìjọsìn iṣẹ́ hajj oríire míì ni òun náà ni sáàdán bàdà sáàdín alkhair kí ni a ń pè ní alkhair a sọ wípé alkhair òun náà ni dáadáa wọ́n ní ìtumọ̀ alkhair òun náà ni annafu'u walfadl àǹfààní àti ọlá bíadáìk ọwọ́ ọlọ́run méjèèjì náà lọ́wà àfáàní huma yàdá ni hakikiyata ọwọ́ gangan náà ni o ní ti pàápàá ọwọ́ yẹ́jìbú ìsìbáàtùhúmọ́ lílá agúdọ̀ fìrìnlẹ̀ fún ọlọ́run ọba tó tóbi jùlọ alálúwájí láhìk bíhi subhanahu wa ta'ala níbàmú sí bí ó sì bá ọlọ́run ọba subhanahu wa ta'ala bó sì bá mu níbàmú sí bó sì wà nínú ìròyìn ọlọ́run ọba subhanahu wa ọwọ́ ọlọ́run méjèèjì ọwọ́ méjì lọ́lọ́run ọba ní ọwọ́ méjì lọ́lọ́run ọba ní ọwọ́ yẹn kìí ṣe bí ọwọ́ ti wà yóò torí wípé àtàṣábù fi tẹ́sìmìyà láyá ní àtàṣábù àfìlìmáà ní pé ó kọ́ jọra kò túmọ̀ sí pé ìtumọ̀ kankan náà ni o. àìbẹ́ẹ̀kọ́ lápèjúwe bàbá ó pààkì ọkọ̀ síwájú ta ìgbà tó wá sí bonnet ó wò pé kí aago ọwọ́ òun kó mọ́ bọ̀ sínú ẹ́ńjìnì ó wá bọ́ aago ọwọ́ rẹ̀ ó fi sórí mọ́tò bó ṣe fi aago yẹn sórí mọ́tò nígbà tó ń wọ aago káàkiri ibo mo fa aago yìí sí aago yìí dá aago yìí àwọn ní àbú àbú àbú ẹmọ́bọ̀ aago ní ẹ ti sórí mọ́tò ooo clear pé àbú aago ní aago ní aago yí bẹ lórí mọ́tò tí ẹ mọ̀ pé orí náà la pé àbí orí yẹn túnmọ̀ rẹ̀ ni pé orí náà lórí mọ́tò táwọn pé orí àti mọ̀ nǹkan tó tàkà wánà sínú ra al-uznu abẹ́ẹ̀kọ́ aṣáàrù ní irun orí ara orí ni etí ara orí ni ojú ibẹ̀ imú ibẹ̀ ló wà ètè ibẹ̀ èrìgì ibẹ̀ eyín ibẹ̀ ló ni ṣé túmọ̀ rẹ̀ ni wípé bọ́n ti sọ wípé aago yín ń bẹ lórí mọ́tò ṣé náà ni pé káwá wípé omi ìpè ṣùgbọ́n àtorí wípé mọ́tò ní ojú kò ní páríkẹ́ kò ní àgbọ̀n kò ní etí kò ní irun àtorí wípé mọ́tò ní àwọn nǹkan tá a sọ yìí káwá sọ wípé a nẹ́gẹ̀ẹ́tì sí ìfà orí kúrò fún mọ́tò mo so láwọn àfáà fi kalẹ̀ wípé àtàṣà búhù fi tẹ́sìmíà láyá atashabuha àtàṣàbúhá tilmahan so tá a bá pè nǹkan lóòkọ tó bá jọra wọn kò túmọ̀ sí pé nǹkan ẹ̀ṣẹ̀ kí ni o nǹkan yẹn ó rí bákan náà filhakíkọ̀ hmm? a bá sọ wípé ìyẹn wa mọ́tò nìsín pé à ah, ó fi mọ́tò ó fi ọ̀kadà rẹ̀ ó fi kọlù mí nìsín ó fi kọlù mí lẹ́yìn ìṣẹ́mọ̀ sí eh, ẹ̀yìn yẹn sanakọ̀dọ̀ síbẹ̀ ooo ẹ̀yìn mọ́tò fẹ́ tẹ́wọ̀n pé òun ní spinal cord tẹ́wọ̀n pé ẹ̀yìn èèyàn òun ní spinal cord àríbẹ̀kọ́ a sì pé lẹ́yìn àtorí wípé à ẹ̀yìn mọ́tò kò mọ̀ spinal cord bẹ́ ẹ má jà pé lẹ́yìn jàre ẹ já pé ní nǹkan míì ibi táwọn mùṣẹ́ bíà tán ti jẹ kó lọ nìyẹn àwọn tí wọ́n fi ẹ̀dá tí wọ́n fi olú ọ̀rẹ́dà tán fi jọ adẹ́dà wọ́n jẹ kó lọ́mbẹ̀ẹ́ àwọn tí wọ́n ń sá fún ìfi ìròyìn tí ń tọ́lọ̀run ọba àlékọládá tán ń sá fún ìfirinlẹ̀ fún olúọba dẹ́dà àwọn alùtàtì àwọn náà tún sọnù gbáà ṣùgbọ́n àwọn alùsúnnà ti wàljàmá àwọn náà ń bẹ láàrin àtàtì àti àtẹ̀ṣbí àwọn ṣe ìsìbáàtì wípé ọlọ́run ọba ní àwọn ìròyìn yẹn lódodo ó ní ó lọ́wọ́ lódodo fìrọ́rán mina tẹ̀ṣbí láti sá kúrò ní ọ̀dọ̀ àwọn tó rẹ pé no ọwọ́ ọlọ́run bí ọwọ́ èèyàn náà ló ti rí tán sọ wípé ẹ jẹ́ ká àtọ́là torí pé láìsàkàmísìlì yìí ṣe ẹ jẹ́ ká negate pé ọlọ́run òwúlẹ̀ ní sífà nǹkan kò lọ́wọ́ kò ní kankan ká sọ bá wọn àwọn ò torí ìyùn kan jìn sí ọ̀fìn ìkan méjì àwọn dúró láàrin pé ààfin ilẹ̀ pé ó lọ́wọ́ ṣùgbọ́n kàmọ́ yẹ̀líkù bí jàláàlì yìí bí ọwọ́ yẹn ṣe wà níbàámu sí bọ́lọ̀wọ̀n bá àníkọlá ṣe bó ṣe fẹ́ àní sọ pé kí ni o àní sọ pé kò ní ọwọ́ nítorí pé à ń sá fún ìfijọ́n tó dá nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó yàtọ̀ síra wọn ni torítorí náà alùsùnà sọ̀lẹ̀ jàmáà àwọn ni wọ́n wà ní àárín gbùngbùn láàrin mùṣẹ́ bíi àti mu'attila àwọn ó ṣe ìsìbáṣì wípé ọlọ́run ní o ṣùgbọ́n kò jọ tèèyàn ó kọjọ́ra ní o ìròyìn òjọ́ra o àìbẹ́ẹ̀kọ́ tọ́mà ní wọ́n fọ́ létí àti mọ̀ tó túmọ̀ sínú ọpọlọ wa wọ́n fọ́ ẹ̀yìn ẹ̀dànù àti mọ̀ tó túmọ̀ sínú ọpọlọ wa tó jọra wọn táà ẹ̀yìn tí mo rà ní dọ́kṣàn ó mọ̀ ti fọ́ dànù àmọ̀ túmọ̀ rẹ̀ àìbẹ́ẹ̀kọ́ ó fọ́ etí ẹ̀ amọ̀túnmọ̀ rẹ̀ ó fọ́ náà ní méjèèjì tí a wà torí wípé a lè tó kò pọ́síbù a mọ̀ ń lo àwọn alfáàzù yẹn ṣùgbọ́n a mọ̀ wípé ìtumọ̀ rẹ̀ ṣe kí ni o yàtọ̀ síra wọn àìbẹ́ẹ̀kọ́ ẹ bá ń gbówó mi ẹ bá ń gbọ́mọ gbígbé náà méjèèjì a mọ̀ wípé nínú ìtumọ̀ ìntàn sọ yàtọ̀ síra wọn ṣùgbọ́n kẹ́límọ̀ kan náà la fi kọlifáì gbígbé lọ́nà méjèèjì abẹ́ẹ̀kọ́ ẹgbẹ́rù mi àbí ẹgbẹ́rù mi ó ti mọ̀ pé ẹrù náà fẹ́ gbé sí orí yẹn ó lè lò fún nǹkan míì tí ò ní túmọ̀ sí wọ́n gbé sórí ó ti yé ẹgbẹ́ sórí ọkọ̀ so gbogbo àwọn ìròyìn àwọn fi ròyìn ara rẹ̀ a gbọ́dọ̀ ṣe ìsìbáàtú rẹ̀ fọlọ́hun a wà á fi coid ó máa ní clause kàmọ́ yẹ̀líkú ìjàlálì a ní sọ wípé ọlọ́run ọba àlékiọlá ọwọ́ yẹn á tù sí agbára ó ti yé ó yá wálìláhì masalul ààlà fi yọ yàdá yàdá yọkúrò bẹ́ẹ̀ kó fi kúdúrọ̀ síbẹ̀ hàn tí ó lọ kó lọ mú yàdá òkúrò rẹ̀ fi kúdúrọ̀ síbẹ̀ pé à ọlọ́run ọba àlékẹ́ ọlá pé ó ní agbára agbára méjìlá sọpọ́lọ̀ ọba ní ẹ̀rí pé kò sí kí ni o kò lọ tó nítorí náà àwọn alùtàtìl ọ̀nà dímọ̀ wọn ọ̀nà dímọ̀ wọn ọ̀rọ̀nà kọjá tí ànábì sallallahu alaihi wasallam sọ wípé yanzil rabbuna fi kulli thuluthil layli min al fi kulli layli fi thuluthil akhir pé ọlọ́run ọba àlékọ́lá máa ń sọ̀ kalẹ̀ sí sánmọ̀ ẹ ilé ayé ní ìdákẹta òru ọlọ́run àmọ́ bèèrè pé ta lẹni tó ń wá mi ní aláforíjì kí foríjì ta tó ń wá mi ní ẹni tí ó tọrọ tútúbá rẹ̀ kí n gba àwọn àṣà àìrọ̀ níbi táwa ti kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tọ́lọ̀wọ́n bá lè fẹ́lá tó làwá kò ní fìtínà wọn àwọn ń dúró lórí wípé rárá pé nùzúùlù yẹn kìí ṣe nùzúùlù àkíkí àwọn ọmọ wa tí tọ́lọ̀ ní kí ẹ̀kọ́ pawápọ̀ ṣùgbọ́n tán jìnnà sí wa nínú ẹ̀kọ́ ṣùgbọ́n kíláàsì pawápọ̀ tí àwọn ọ̀gá bá ti wá sí kíláàsì tán bá ti ju àwọn ìsọkúsọ yẹn èmi ó wà pè wọ́n pé ẹ̀yin ọmọ ẹ wá o in tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o bó ti rí bó o mi ní sọ ní kíláàsì o tó wọ́n di pé wọ́n lọ rọ̀ hálà mi o tó dùn wọ́n gbọ́dọ̀ gbá mi wípé mò ń sọdún kan báyẹn tábà délé màá pè wọ́n ẹ wá ẹ wá ẹ wá ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà ọ̀rọ̀ tó ga sọ láàárọ̀ kódà ìgbà míì tí mo bá fìlì pé kí n lọ kíláàsì pé ó rẹ̀ mí màá torí àwọn ṣàtọ̀hátì táwọn ọ̀gá wọ́n sọ màá torí ẹ̀ lọ sí kùlíà pé kán mọ́ sọ àwọn ọmọ ọlọ́mọ tí because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn kàn parí sànàwíà náà àbí jùà wọ́n bọ́ta sí àrí ó léwu o wàláì ó ní ewu kó kàn parí sànàwíà báhun kó dẹ̀ mọ́ lọ sí ází àríbá náà ah wàláì ó léwu kó mọ́ ti ikọ̀ usul nínú àkídà torí pé ewu tó wà nínú mọ́nájú skul wa ni wípé ewu ńlá ni o ṣe mọ̀ pé àṣàárì gangan mọ́sáàbù àṣàírọ̀ yẹn nínú àwọn mọ̀kọ̀rọ̀rọ̀ ti tá ń lò nínú àwọn tíra tá ń lò lékeu ní kùlíà tí mọ́tífù kan bá ti jẹ́ sáàndì àwọn àṣàírọ̀ wọ́n ní kọ́ sínú وعما موقفنا نحن العشائر في هذه المسألة كذا وكذا وكذا ونكو إيتي وصلني في وعما موقفنا نحن على السنة والجماعة في هذه المسألة كذا كذا وكذا وكذا so ẹn tí ò ní ìsúlù mọ́níàjù alìsúnà ọ̀lùjẹ̀má kó tó di pópó nàìjíríà ṣe ìmọ̀ yí pé tó bá tóhun èyí tí wọ́n pè fún lò náà mọ̀ pé ah kìíní ṣé mo rí kìíní ìsọsá ṣó àwọn mọ̀sáìlì tó jẹ́ mọ́síálà tó yẹ pé àwọn àṣàírọ̀ tí wọ́n ti gbé gbági wọ́n ní wọ́n ní pìrìsẹ́ǹtì ara wọn gẹ́gẹ́ bí àṣàírọ̀ nínú handout tí ń bẹ lọ́wọ́ yín wọ́n sọ pé àwa torí pé àwọn ọ̀kẹ́ àálùsúnná tí wàljàmá ní wá wọ́n wà nítọ̀ sáàdì àwa àálùsúnná wàljàmá lórí mọ́sálà báyìí báyìí báyìí báyìí but ẹni tó bá ti nánú àlàsúná tìwá jàmáàtì tí wọ́n ń sọ yẹn àṣàyírọ̀ bìnísbà àti ọ̀dọ̀ wa ni kì í ṣe alùsúnà jẹ̀mọ́ táwa ti kọ́ tá a ti mọ àkídà àwọn kátókò lé poison nínú àwọn poisons tí ń bẹ nínú àwọn tíra azíà rí nìyẹn wọ́n ní àìláìtẹ̀ wípé àṣàyírọ̀ wọ́n àìláìtẹ̀ pé alùsúnà ti ọ̀jọ̀mọ́ àwọn ọmọ wa bá mi jọ kan wọ́n ní àwà ní mọ́tàm afẹ́ jẹun àbáyẹ̀mọ́ àbáyẹ̀mọ́ wàhálà tilẹ̀ wàhálà olóṣẹlẹ̀ wọ́n ní ọ̀gá wá sí class ọ̀gá ṣe tààtì ìlú sífà nùzúl mo ní kí lọ̀gá sọ wọ́n lọ̀gá sọ wípé torí kùlíyà ọ̀tọ̀ ni àwọn wà àwọn àrí pé àwọn nǹkan yẹn jọ nǹkan tí èmi náà mọ́ sọ tẹ́lẹ̀ àwọn àní pé bọ́n class mo ti ẹ mọ́ tó bá lọ sọ́sàárì tó lè sọ fọ́ lásàárì wípé ọlọ́run sánmọ̀ kọ́ ló wà o inú nǹkan tá a mọ́ kọ́ lásàárì wípé ọlọ́run sí sánmọ̀ inú tá a mọ́ kọ́ ni pé ọlọ́run ọba ò sí ní sánmọ̀ àwọn ọmọ tá a fẹ́ lọ sí lásàárì ó bùkátà akúdẹ pé àwọn tán ti lọ ọbẹ̀ tán ti gbanú ná kọjá tọ́lọ́run sì jẹ́ kí náà ó wọn ó bùkátà kéèyàn fún wọn ní orientation wàyílá wọ̀lọ́ọ̀hì ó lọ ní súnní ó sì dé padà ní àṣàárì wọlọ́hì àwọn ọmọ sọ pé ọ̀gá ṣe tààtì ìlú sífà nùzúl pé kìí ṣe àkíkọ̀ ipé bàtà na ibi sọ́là sọ wípé ọlọ́run bá máa ń sọ̀ kalẹ̀ ní ìdá òru sísán máa lé ayé wọ́n ẹ̀mọ̀ gbọ́ lọ́jíìkì ni ẹ̀mọ̀ gbọ́ wọ́n ní pé ọ̀gá ní alikulukum anna ìtìlá alimọ̀tọ́lé mọ̀tábà ṣé gbogbo yín lẹ àgírí pẹ̀lú mi wípé ibi tí òòrùn ti máa ń yọ kí ti máa ń wọ̀ lágbàáyé ó ṣe pa síra wọn ọlọ́run ni ẹ̀bẹ́ẹ̀ ni òótọ́ ni ó ṣe pa síra wọn kí ni táìmù báyìí this is seven forty wọ́n múra láti kí Subi báyìí ní Malaysia kí ló ní Tuesday ṣubú yìí Wednesday ọ̀la ara Malaysia báyìí wọ́n ẹ̀sẹ̀ ń jí lójú oorun báyìí ni eight hours difference wọ́n lọ́gà wá sọ wípé mímọ̀ ọ̀gbà tó jẹ́ wípé ibi tí ìtìláwùmọ̀tọ́lì bóòrùn ṣe máa ń yọ tálífàjárí máa ń yọ ní gbogbo ààyè ní gbogbo ayé ó ṣe pa síra wọn ó yàtọ̀ síra wọn ṣé àwa sọ wípé ọlọ́run ọba ìgbà tó sọ̀kalẹ̀ ní London ṣe mọ̀ pé ní Malaysia ọ̀tún ti tán tí a pé ní áfíríkà òru ó ti ru tí pé ó ní pé tí ọlọ́run náà ni ó wà á túnra rẹ̀ kélekèle báyẹn mo ní tí a mọ̀ pé wọ́n fẹ́ràn sí ó ti da ọpọlọ àwọn ọmọ yẹn ó ti rí ẹ̀kọ́dọ̀ ó ti da àwọn ọmọ yẹn ó dà wọn lágbóná torí pé tútú tó ń wọ́n tu kò ní tú ní tútú báwọn sálàfù ṣe tu àwọn ó tu níbàámu sí in tí skul wa fẹ́ kan tú fún wa ni tán fẹ́ ká gbọ́yé òun làwọn ó tu sí. Si ọ̀rọ̀ ẹ wá da omi tútù sẹ́ni àwọn ọmọ yẹn pé ah wọ́n sámọ̀ báwọn ó ṣe dìfẹ́ǹdì dọ̀láàlù yẹn bàbá adémọ́tàm mo á ní à ah, kì í ṣe ń tó lè ṣe bí lọ́jíìkì ni ọ̀gá fi kí ni o lọ́gá náà fi da ọ̀rọ̀ yẹn dàrú mọ́ yín lójú lọ́jíìkì náà làwọn náà fi fọ́gà lẹ́sìn gbọ́dọ̀ pé èsìn tiwa yẹn àwọn ò lè gbọ́ but ẹ̀yin táàjọ́ ń lọ lé táàjọ́ ń lọ nàìjíríà táàjọ́ fẹ́ lọ́mọ́ sí dáwà èsìn yẹn ṣe kí ni o yóò wúlò fún wa mo wá fún àwọn ọmọ yẹn wípé òdodo ni ìtìlá olùmọ̀tọ́ lè mọ̀ tábà bó àlùfájàrí ṣe mọ́ yọ bílẹ̀ ṣe mọ́ mọ́ láwọn ìlú kọ̀ọ̀kan òótọ́ ni kò sí nǹkan tó burú mẹ́ẹ̀ kò sí nǹkan tó takò bó ti rí nìyẹn nínú ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala anabi sallallahu alaihi wasallam anabi wa sọ pé ọlọ́run ọba àlìkẹ́lá yóò sọ̀kalẹ̀ ní ìdá mẹ́ta òru aláàkọ́ ni pé àtẹ̀mí àtẹ̀yìn àtọ̀gá tó sọ̀sọ̀kúsọ yẹn a àgírí pé ẹyọkan lọ́lọ́run ayẹ́kọ́ ni ẹyọkan ni kò pé méjì ànábì wa sọ fún wa wípé yóò sọ̀kalẹ̀ ní ìdá kẹta òru tí sánmọ̀tayé yóò mọ̀ bèèrè pé ta ní wá foríjì kí foríjì ta ní wá tútúbá kí n tútúbá rẹ̀ ànábì sọ́lá sọ́lá sọ pé àwa pé bó ti rí nìyẹn káwá sọ wípé kò rí bẹ́ẹ̀ nítorí ẹ̀sìsì ṣubútu ìtìláfùl mọ̀tọ́lẹ̀ tó wà mọ̀tábàr ká sọ wípé a wà dáná sùn ara à ń dáná sùn yẹn nù a wà sọ wípé ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ kà mọ́ yẹ̀líkú jàlálì mo á ní ẹ má jẹ́ ìrìn gbé láptọ̀pù ẹ wá ó yá login facebook account lórí láptọ̀pù ẹ ogun wa ó lọ́gìn mo ní ó yá lórí fóònù ẹ̀ náà tàn dátà ó tàn dátà mo ní wá kan náà àwọn friends ẹ London messenger Facebook messenger lórí WhatsApp ẹ lórí laptop ẹ tẹ asalaamu kò send ẹ ó tẹ asalaamu send ẹ ó lọ àbí ò lọ ó ló lọ lọ orí fóònù ẹ mo ní ó wà ń bẹ àbí òsì ń bẹ ó ló wà ń bẹ keyboard wo ló tẹ ó ní ti laptop.

mẹ́sẹ̀njà fóònù rẹ̀ ó dẹ̀ fọ́ọ̀kan fóònù so tó bá yẹ pé eléyìí a lè ṣe ìsbáàtù ẹ̀ a lè firinlẹ̀ fún nǹkan táwọn èèyàn dá khalas àmọ́ dáríka billahi subhanahu wa ta'ala al-qahhar al-wahid al-jabbar al-aziz al-muhaimin kí la fẹ́ sọ́pọ̀ àbọ́lá subhanahu wa ta'ala so kí ni yẹ bí ìrújú ni wọ́n fẹ́ fi dà àwọn ọmọ ni pé ara ẹ mọ́ gbọ́n yé eléyìí la abadan àtàwọn nǹkan míì tó pọ̀ nínú àwọn òṣùlù àkídà àṣàìrọ̀ kọ́ mọ́ mọ́ wàá mọ gbogbo àwọn òṣùlù tá à ń sọ yìí kó tó di pé lọ lọ òun náà náà tí òun mọ̀ kó tó kò lé òun náà lòun ń sọ tó ń dé àṣàáìrọ̀ wọ́n yìí kọ́ sínú tíà wọ́n yìí kọ́ tí wọ́n kọ́ ni alùsúnnátì wal jamaa mo rántí gbàtà wà ní three hundred level ìkan náà àwọn ọ̀gá wa wọ́n wọ́n ṣe mùzákírà mùzákírà tí wọ́n wá ṣe ìbí handout ni handout yẹn wọ́n tẹ̀ níwèé ìgbà tẹ̀ níwèé nínú àwọn tàrífù tawhid tí wọ́n lọ mú wá ọlọ́run bá gbà wọ́n lágbè ọlọ́run bá gbà wọ́n lágbè torí pé òdodo ò lè mọ́ clear wọ́n lọ mú tàrífù tawhid àwọn alùsùnàtì wàlìjàmá tawhid olùhíyà rububiyya asma wasifat bí mo ṣe wá gba tíra yẹn lọ́jọ́ tí ara tíra yẹn wọ́n á sọ fáwọn ọmọ tá a jọ àwọn kíláàsì fún ah mistake lélẹ́ yíò wọ́n ni ah, àbáyẹ́mọ̀ gbogbo ẹ̀lẹ́yìn mọ́ rí ti mi ah mo ní wà láì mo ní mo fọ́lọ́ àbúrà mi ní wọ́n máa padà withdraw tíra ìpínlẹ̀ wa ìdákùlé àmà káńsù tíra yìí wọ́lọ́yì àdánù pé mo ṣe mo ní ah mo ní mistake mọ́ ṣe yìí wọ́n lọ rẹ́fẹ̀ẹ́sì tíra ṣèkù tèmi ṣẹ́rí ìṣúrù sàlátà àbáwò tèmi ó ní mọ́níjì ù tí ń bẹ nísàlẹ̀ hamish tíra yẹn sàódì ìlú yà rububiya asọ́wọ́ sí fàánù láyé tíra yìí mo ní wọ́lọ́ọ̀ àní tìzámù wọ́lọ́ọ̀hì nígbà tó bìdọ̀ ọ̀sẹ̀ kejì báyìí ìdára ti gẹ̀ẹ́tì <laughs> ọ̀gá yẹn wọ́n kú èrè ọ̀gá yẹn pé kí ló jẹyó ọwọ́ gbogbo ẹ̀yin tíra o o o ní kankan fún ní à eléyìí o sáàbù sí lọ́wọ́ kú tún náà lẹ́kùn wàhújà tún lánàá mo á kí ìpùtìrà yẹn dá padà mo sì tún lọ ra títí wọn yẹn padà ó ń bẹ lédìsìn wọlọ́ọ̀yì káníkìtì pé mi ti sẹ̀ tìmọ́ta bá mútìrà yẹn wá ní alukọ̀ lọ́la bá a fi hàn yín bá a sí ibẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ pé ẹ wo sí ọlọ́run ah, òdodo lè mọ́ bá gbà wọn lágbe wọ́n fi nǹkan tó takò sùúlù wọn wọ́n fi sínú tíra tó fi ń kọ́ àwọn ọmọ azẹ́ àrí sábà ṣe mi ṣe kì bá wọn ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ kó òdodo kó ṣe kí ni o kó clear àwọn abánuká ah, àbẹ́mọ̀ ẹ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ mú àà ah, èmi mọ tí mò ń sọ babala mistake ni nísàkà ní azeari mistake ni wàláì wọ́n gba síra yẹn lọ wa wọ́n gbà lọ wa wọ́n ní káwọn yẹn lọ kán dá padà kán fi gba ìmí ìmí ìtàn apàdà mú àyẹn méjèèjì náà múra múra yẹn mi ìdá ti àkọ́ yẹn mi ìdá padà ó ń bẹ́ ń bẹ́ pé tàwídìí olúyà àsùnmọ́ àsìfà azeari àwọn òsì ní tẹ̀síìmù yẹn ìlàhìyàtì nubuwat àti samueliyat oní tẹ̀símù tawhid lọ́dọ̀ àwọn àṣàyírọ̀ ilahiyat samueliyat àti nubuwat ẹ mọ́ kọ́ kalẹ̀ lẹ́wọ̀ mú kàn ń sọ fún mi ẹ mọ́ kọ́ anu ní o ẹ mọ́ <laughs> nínú àwọn anu tá a gbà tí ò wọlé sálára nu kọ́ mọ́ mọ́ wà ní ìsúlù kankan nínú ìbídáyà jẹ́mọ́ ẹ dákun kẹ́rì pé wàhálà ti ṣẹlẹ̀ ìyẹn náà ni ó lọ tí ó dé tí ó àmọ́ sọ fún wa wípé òun kọ́ ẹ̀kọ́ kan tí ó sì nímọ̀ wípé òun ò sí lórí àmọ́nájẹ́lé tí ó lálàáfíà kọ́nà ọba àlekọ́lá kó fásitì ń so àkídà alìsúnà ọ̀jàmá òun náà ni pé gbogbo ń tọ́lọ̀wọ̀n ọba àlekẹ́ ọlá tó bá fi rinlẹ̀ pé òun ní nǹkan yìí torí pé àwọn àṣà ìrọ̀ gan táwọn kan sọ wípé wà fi jí àti sitin kọ́ọ̀lì àwọn gan ọ̀rọ̀ náà lọ gbogbo àwọn bíṣùrù mọ̀rí sí wọn ọ̀rọ̀ náà lọ ọ̀nà dí mọ́ wọn débi pé bíṣùrù mọ̀rí sí ibi tó rí rẹ̀ gbálẹ̀ dé bí alẹ́ àlálà àmọ́ sọ tàbá lórí sùjúd in tó ń mọ́ sọ ni pé ṣùgbọ́n rọ́bí al-asfal bẹ́ẹ̀ni in tí bíṣùrù mọ̀rí sí mọ́ sọ nìyẹn ṣùgbọ́n rọ́bí al-asfal ó lòun mọ́ sọ tó wà ní sùjúd firara min zalika isbat torí pé ó ń sá fún àti ṣe ìsbáàtù sífà olúwù ìfún ọlọ́run ọba subhanahu wa ta'ala olúwù méjèèjì lọ́wọ́ fún ọlọ́run olúwù sífà wà olúwù zà nípa ti bíbẹ òkè sánmọ̀ ọlọ́run ọba wà àmì tún máa fi sàmà sánmọ̀ táwọn pẹ́ sí níbẹ̀ yẹn kò túmọ̀ sí wípé inú sánmọ̀ ayé fọ́ọ̀kọ̀ sábòyí sàmọ̀wàtì ìgbà táwọn èèyàn sọ wípé àwọn ò ṣe ti fìràhùn mọ́ ti Musa làwọn fẹ́ ṣe kí ni Musa kí ni fìràhùn sọ fún ọ ó ní làwùsọ̀ libánà kún fi jùzú ìnáhálì làwùsọ̀ libánà kún fi jùzú ìnáhálì àwọn àfọ́ onímọ̀ tawhid wọ́n fi ń bẹ̀ wípé áyà yìí wípé làwùsọ̀ libánà kún fi jùzú ìnáhálì ẹ̀rí ni wípé ọlọ́run bá ń bẹ ní òkè sọ́mọ̀ keje kára ọ̀gá àzáì bó lè ti wá jẹ bó láti wá ṣe pé bóò ló ti wá connect pẹ̀lú àwọn ó connect pẹ̀lú àwọn torí pé kẹ́límọ̀ tí fìlà ń lò pé làwùsàn ìbánà kún fíjì zu ìnákì pé kùkù tẹ́ igi dàbí dùn máa lọ kàn yín mọ́nú ẹ̀ ṣé n tó sọ ni pé yóò la kùkù tẹ́ igi dàbí dùn yóò pín sí méjì yóò wá tì wọ́n bọ́nú ẹ̀ yóò wá kàn yóò àdéhùn pa ṣètùmọ̀ rẹ̀ nìyẹn. láà àwọn mọ wàrọ̀ a jùzù ìnákì inú ìtẹ́ àmọ́ wò lọ́ọ̀kan kùkù tẹ́ dàbí dùn lẹ́mọ̀ wò ṣùgbọ́n mi tó padà lọ ṣé kùkù tẹ́ dàbí dùn gan tí èyàn ò ga jùlọ ooo tí kì ní iye ráì kùkú tẹ́ dàbí dùn gan èyàn ga jùlọ èyàn ga jù kùkú tẹ́ dàbí lọ bóò ní oṣù akàn ọmọ bẹ̀ ìtumọ̀ ní pé kùkú tẹ́ lẹ́mọ̀ oko kùkú tẹ́ lẹ́mọ̀ wò lọ gbá aftermath ẹ̀yìn rẹ̀ backyard ẹ̀ ló lọ kàn wọ́n mọ́ so tọ́lọ̀ bá sọ pé àmì ah, tún mọ́ fi sàmà ìtumọ̀ rẹ̀ ní pé mọ́ ń alàfọ́ kì sábì sàmà wà so gbogbo ilé ìtàwọn náà sọ pé Allahu fi jí àti sitin khali igun mẹ́fẹ́fà kò sọ́lọ́wọ́ bá ń bẹ̀ kò sí lókè kò sí sàlẹ̀ kò sí sàlẹ̀ ní ìsìn báyìí rọ́dù ló jẹ́ fún bíṣúrù àlùmọ̀rí sí wọ́n pé dọ̀lá náà méjèèjì àti ìtìzáàl àti àṣàírọ̀ àánú náà méjèèjì rọ́dù ló jẹ́ fún bíṣúrù àlùmọ̀rí tó sọ pé subhana rabbiyal asfar kò fẹ́ sọ wípé subhana rabbiyal aala torí pé o kò fẹ́ fi nílẹ̀ wípé Allahu fi fawqi sab'i samawat kò fẹ́ fi nílẹ̀ ló jọ pé subhana rabbiyal asfal ẹwọ nǹkan pẹ̀lú ìyẹn náà àṣàírọ̀ náà àgírí wípé ọlọ́run náà bẹ̀rù lẹ́lẹ̀ kábá sọ fún wípé kò sí bẹ́ẹ̀ kí lẹ bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ Isra wal Miraj ànábì kúrò ní Mọ́kà ó lọ Jerusalem láti Jerusalem ibo ló lọ wọ́n lọ sánmọ̀ apọ́ bàjábọ́ ẹ̀wọ̀n kan tàwílá tàwílá tàwílá wọ́n sọ pé kò sí ní pé ulúwù yẹn pé kì í ṣe ulúwù zat pé ulúwù kọ́sìdì ni wọ́n wà sọ pé ó dá náà tá a bá lọ sí Kaaba tá a bá dojúkọ Baitul Atiq tá à ń bẹ lọ́hùn sí ọlọ́run bẹnu Kaaba ni ẹ̀wọ̀n ṣẹ́mọ̀ àwọn ọpọlọ tẹ́ pé ah! bẹ́yìn ò bá mú ní ọpọlọ kò lè rọ́dà àwọn dànù wọ́n ní à tẹ́bí tabata kọjú báyìí àkọjú sí kàbà à ń bẹ lọ́hùn kàbà lásà kọjú àkọyìn sí kàbà àwọn ò ní sí ọlọ́run bá ń bẹnu kàbà yẹn ó dà náà láti sọ pé ó dà náà tàbá sọ pé àkáwọ́ sókè yàkà fún rọ́bà hù ní fọ̀kìhì àwọn mọ̀láìkà àwọn mọ̀ ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba àlékọ́lá láti òkè tí ń bẹ lókè wọn ṣé asfalt náà sọ sílẹ̀ ni wọ́n sọ àwọn nìkò sí lókè wọ́n dà olúwùl kọ́sìdì ni pé ó náà mọ́ tòrìjẹ́ ó nọ́mà táwọn afẹ́bọ̀ lọ́wọ́ kẹ́sì ẹ̀kẹ́ ọlọ́run ṣàánú wa ṣàánú rárá a ṣe ìsbáà tó pé olúwù zak wà olúwù sífàn méjèèjì ni ọlọ́run bẹ lókè sánmà bí záàtì yìí ó wà ń bẹ ní gíga ní kọ́dùrù kò sẹ́ni tó ga tó ọlọ́run so gbogbo àwọn dọ̀là láti ah ó fọ́n ká sínú mùzákírà ẹ̀bà pàdé ní òṣèlú fíkì ẹ̀bà pàdé ní mọ́ntìkì tàwíìdì gangan tàwíìdì aziari ìmọ̀ lè wàlọ́hì tàwíìdì táàmọ̀ olóyà <laughs> rùbíyà àsọ́wàsíbáàdì òun mọ́ rọ̀ ń tiẹ̀ àwọn èèyàn mọ́ pàṣẹ ẹ̀dá wọ́n mọ́ là ní tàwíìdì kọ́ thirty eight nǹkan kan over hundred àwọn òsì ní tẹ́ẹ̀sì kò sí sí èkankan lásìárí gbogbo tó bá ti kọ́ over hundred owó tó bá ti kọ́ less than by over 100. ni kò sí first test kò sí second test òun ló fi lé lásìárí lè débi pé tó bá ń ṣe masters tó bá fi lè fail iṣẹ́ kan tí o mọ̀ pé iṣẹ́ ìlú ẹ̀kọ́ fún ẹlẹ́sà pẹ̀lú ògbọ́n gbogbo méjèèjì gbogbo ẹ̀ ló padà tún ṣe fail in one fail in all kí ni mo pè é fail in one fail in all ni ni azab fail in one tó bá fi lè fail iṣẹ́ kan ní masters pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run iṣẹ́ inú iṣẹ́ méje tó ṣe ní kọ́kọ́s lọ́dún àkọ́kọ́ ní masters rẹ pẹ̀lú ògo ọlọ́run badnessa méjèèjì yẹn náà wà sí kíni o wọn ní sọ pé à o ti pass mẹ́fà ẹyọ kan tó fail láti ẹ̀rẹ́ wa tún ara kò sí tọ́jọ́ degree tó bá fi lè fẹ́ ìlísẹ́ mẹ́ta ọdún kan ọmọ ń jókòó wàá jókòó gbélé opó wàá sopó ọdún kan mẹ́tàlá sọ́láwà lè àfíà ó jókòó ọdún kan ó sàtìkò fọ́dún kan iṣẹ́ mẹ́ta inú eighteen courses tó bá fi lè fẹ́ ìlísẹ́ mẹ́ta ọdún kan yẹn ẹnu pé n tí yẹn fi àtọ̀ masters ni pé o ní tún gbogbo eighteen courses yẹn ṣe mẹ́ta tó fẹ́ẹ̀lì yẹn náà wá sí kíni o òun ló tún kọ but masters tó bá fi lè fẹ́ ìlísẹ́ kan nu course mọ́wùlẹ̀ dúnú méjèèjì náà ló fèèlì <laughs> méjèèjì náà ló fèèlì yẹn tó bẹ́yẹn bá níyàwó sílé tó bímọ tó wá lọ sí aziari tó wá jáde tó dé tó gbé sàádà aziari bọ̀ à ẹ kí o tí ò dẹ̀ tún fara pa kò fara pa ní tàkídà kò fara pa ní tara iṣẹ́ ló ṣe o torí pé kò rọrùn kí students ẹsẹ̀ mọ ṣọ́ọ̀bù àánú tí ń bẹ nínú nǹkan tí tíṣà fún because tíṣà dóńdó pé o fẹ́ fún mi ní nǹkan tí mi mọ̀ o ní tíṣà fẹ́ ṣe fún wa tíṣà fẹ́ kọ́ wa ní nǹkan tí àwa ò ṣe kí ni o tí a mọ̀ ní ìsìn báyìí tíṣà wa ń kọ́ wa ní in tí àwa rò wípé òun ni correct ṣùgbọ́n wrong thing ló ń kọ́ wa ṣe mọ̀ pé ó hard fún students láti lè separate pé ah, ọ̀gá gbé gbági ọ̀gá ọ̀gá ẹ̀tẹ̀ ó hajj wọ́n sọ́lá sọ́lá wọn láàfíà so ibi tá a ti lọ ni pé ọ̀rọ̀ sifat eléyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàlẹ̀ Yorùbá ní jọ́hun kó tó di pé ọ̀rọ̀ súnmọ́ ẹsẹ̀ wá wá ń dàgbà nílẹ̀ Yorùbá àṣà ìrọ̀ yìí náà ni wọ́n mú wá àṣà ìrọ̀ yìí náà ni wọ́n mú wá òun ló fi jẹ́ wípé àwọn ilé kéwú tí wọ́n dó lórí súnà kò sí nǹkan tí wọ́n ń píríṣì ju àṣàárì náà lọ ọlọ́run sí lókè kò sí nsàlẹ̀ kò sí lọ́tún kò sí lósì kò sí níwájú kò sí lẹ́yìn kò sí lókè kò sí nsàlẹ̀ ó di méjì àbí kò sí lọ́tún kò sí lósì ó di mẹ́rin àbí kò sí wájú kò sí lẹ́yìn ó jẹ́ mẹ́fà ó ní túmọ̀ wípé wúwà á ń di àti sitin xaalin mẹ́fẹ̀ẹ́fà kò sí bẹ́ẹ̀ ó dẹ̀ ní nǹkan tó fà á. ẹ má jẹ́ lọ́bẹ̀ẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́. ẹjẹ́ ń sọ torí pé ilé ike ó ń sọ ìyìn tó fà ni wípé àwọn jàlálà ìtìbáàtù jàlálà ọlọ́run ọba náà ló súnmọ́ débẹ̀ ní tó súnmọ́ débẹ̀ lílé àwọn pé á ah! ọba tó dá sánmọ̀ tó dá pátá tó gbogbo tó tóbi tó báyìí ah! láyà ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú bí ó ṣe tóbi tó pé láyà wíìlì mọ̀ká yáà sí a sọ pé sọ́mọ̀ ló wà ní fáwọn pé sọ́mọ̀ ló wà ìtumọ̀ wípé ìntó ó ganiyun anil alamin ọlọ́run lórí ara rẹ̀ pé ganiyun anil alamin gbogbo ohun tó ń dá òun nídìí ẹ̀ tẹ́ ẹ bá wá lọ sọ wípé ń bẹ ní sánmọ̀ ó mì pé sánmọ̀ tó dáyé náà òun náà tún ti ní bùkátà sí sánmọ̀ yẹn ó dẹ̀ sọ pé ganiyun anil alamin ooo yóò padà mọ iye yìí fẹ́ẹ̀sì gbọ́ yóò padà mọ oríkè kíláàsì tàlẹ́ ìfẹ́ wà mọ́ advance díẹ̀ ẹ mọ́ bínú ó ti yé so ìdáhùn fẹ́ àfáàmù ní pé ìtọ́nà bàbá dá ọlọ́run ní bùkátà sí wàhálì alhakíkọ̀ bó ti rí nìyẹn ìtọ́lọ́run bá dá tọ́lọ́run dá ókè gbogbo yí kẹ́ẹ̀ ní kọ̀ǹsẹ́sọ̀ pé ẹ̀ ní sínú ọmọ sódí ọlọ́run bá kùnú tẹ́bá lẹ́fẹ́ mọ̀ sí lọ́hun tó lékún nù fọ́dùlù rẹ̀ kò lè kankan kún tó wà gà níyù àǹkù ọlọ́run ọba rọ̀rọ̀ tayọ yín kò ní ìdí ní asla so nígbàgbọ́ pé ọlọ́run ọba gà níyù alẹ́ àlàmì kátó wá sọ wípé ọlọ́run ọba yẹn ń bẹ nínú sánmọ̀ àwọn ibi tó ti gbé gbági ni pé wọ́n lo àgbọ́yé àwọn sálàf láti tú àwọn àyàtù sífàtì yẹn wọ́n lo àgbọ́yé àwọn sálàf láti gbọ́ àwọn ayatul asma wọn lò láti gbọ́ yé kaná lò ní ọ̀lá ìwọ̀n ní sọnù ká ní wọ́n lo àgbọ́yé àwọn sọ́láfù ní pé ń lùkírù láhùdáàlì ààfin lẹ̀ pétọ̀ ọlọ́run bá ní gbogbo àwọn sífàtì yẹn a wà sọ pé kàmọ́ yẹ̀líkú bìjàlá ó ti tán kò sí bẹ́ẹ̀ tí kìíní kan lọ́wà nípa kò sí nǹkan kò sí nǹkan kan pẹ̀lú yẹn ọlọ́run bá sọ́ràn ìbẹ̀ lókè sánmà òun la fi mú àyà pé wọ́là sọ̀lìbánà kún fi jùzú ìnáhálì la fi mú wá ọlọ́run bá ń bẹ lókè sánmà olúwu sífà wà olúwu zàt ní ti pi pàápàá ìbẹ̀ǹbẹ̀ ní ti títóbi pé kò sẹ́ni ó sì wà pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ wà pẹ̀lú kí ni o pẹ̀lú ìmọ̀ rẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí dọ́bìtì ni tá a bá ti understand ẹ̀ à gbé gbági pẹ̀lú àánú ọlọ́run àtàdúrà àti irú àwọn èèyàn tó gbúdọ̀ mọ bá rìn bá dé káírò ta ní tó tún kẹ̀kẹ́ ṣe ó mú kẹ̀kẹ́ owó yẹ́ dànù nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ zazia rí ẹ sọ́ra ẹ dira yín ní àmùrè àkídá ẹ jìnnà nínú ọ̀rọ̀ tawhid tawhid zazia rí kò jọ ti gbogbo ayé o ìlàhíyà samoiyà nubuwat ìtẹ́mọ̀ kọ́nu ìtẹ́mọ̀ kọ́nu yẹn ní sọ́lá sọ́lá wà láàfíà pẹ̀lú gọlọ́hun Eh, eh, mo rò pé ibi tá a dá dúró sí náà lélẹ̀ títí di ọ̀la alukọ̀ alọ́la pẹ̀lú gọ́lọ́n àmọ́ àtùmọ̀ tẹ̀síwájú ọ̀rọ̀ sifat ọ̀rọ̀ tó kẹnu ni ọ̀rọ̀ tó kẹnu ni àwọn àfa akọ tíra gbáà nírọ̀rọ̀ sifat jẹ́ tíra àkídà so abẹ́lọ́wọ̀n bá sọ́nà tala kọ́lọ̀ kójọ kó fún wa ní ìgbàláyè kó sì ń sáwà kù lórí dáadáa kọ́lọ̀ kó má yẹ̀wà ká ta àkàtìrà àkídà kan tẹ́ pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí a lè wọnú ẹ̀ dáadáa àwọn nǹkan tó fà á because aslan náà àní wọ́n láníyàn dáadáa but they were sincerely committed to error ní tó ṣe wọ́n nìyẹn sincerely committed to error ni because wọ́n fẹ́ náà záhà ọlọ́run wọ́n fẹ́ wọ́n fẹ́ fàbùkù kan ọlọ́run náà fi ní kò ní ọwọ́ ẹ jẹ́ ká sọ wípé kúdúrọ̀ ẹ̀ka pè ní ẹwọ́ yẹn ẹ̀ka pè ní agbára sáàsọ pé bálẹ̀ àdáhù mọ̀sùtọ́nà sáàsọ pé bálùkùdùrọ̀táhù mọ̀sùtọ̀tánì sáàsọ pé ẹyọ ìyàdáánì kúrò bẹ̀ ẹ fi kúdùrọ̀ ẹ fi síbẹ̀ kó lè lọ tó tẹ̀síù làwọn náà ń sá fún pé ẹ má jẹ́ káfọ́ ọlọ́run bá wé nǹkan tí ọlọ́run bá dá àwọn abọ́ sínú àwọn abọ́ negation pátápátá hádàhùwà so àníyàn dáadáa làwọn náà ni wọ́n sọ pé àwọn ní bọ̀ lójú tiwa àwọn àmọ̀ yìí pé they were sincerely committed to error ó làwọn olóyìnbó ń pè ní sincerely insincerity ẹgbọ́n tí mo wí sincerely ẹ̀ eh, o when you were intentionally committed to insincerely committed to error òní lọ́sọ̀lá sanwó-láfíà ọlọ́ọ̀bà àlìkọ́lá kí ètí awíkó fi sínú mìsánà sanáà tiwa يوم لا ينفع من البنون لا من صلى بكل سليم سبحانك اللهم وبحمدك اشهد ان إلى اله الا انت استغفرك واتوب نعم ẹni bismillah wọ́n ní àwọn láwọn ọmọ ní azhar tí wọ́n kẹ́kọ̀ọ́ pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí tó yẹ pé àwọn ọmọ tí a ti ń sọ yìí àwọn ní kí náà pé ó jọra pé à mo ti wá ti ń parí báyìí ọmọ lọ Cairo bá ti parí ọmọ lọ Cairo kò yẹ kán tí ì máa lọ o ó yẹ kán kọ́ gba abẹ́rẹ́ àkídà alùsùnà jẹ̀mọ́ dáadáa kán gbà dáadáa kó wọ inú ara wọn kó wọnú iṣan kó wọnú ẹ̀jẹ̀ wàílá ogun tá à ń sọ ẹ̀ wọ́n mọ̀ fún fídí wọn ni o àwọn sì wọ́n ah mọ̀ṣálá ha àti ń gba ìmọ̀ àti dọ̀láàlù ni wọ́n sì ń gbà wọ́n ní sáwọn lè yọ̀ǹda nọ́mbà mi fún wọn kán mọ̀ pé pétọ́ ustaasi àwọn ọ̀gámọ̀ tó bá yẹ dákun tí àwọn lálẹ́ kàtà ti lè rí àlàyé lórí àwọn ànú báyìí bisimilá mo yọ̀ǹda ọlọ́nkọ́jọ́ kó fásitì kò ń gẹ́ dáadáa torí pé kì í ṣe ibi tá a ti kẹ́kọ̀ọ́ ó ṣe pàtàkì náà o ṣùgbọ́n irú àwọn èèyàn tí à ń bá ròpọ̀ lọ́hùn nígbà tá a dọ̀hùn òun náà ṣe pàtàkì ó ṣe pàtàkì dáadáa ó ṣe pàtàkì sòótọ́ làwọn bá ní kéèyàn rọ́ àwọn èèyàn gidi dé sí lọ́hùn yẹn pẹ̀lú ògùn ọlọ́hùn ó ní pé ẹ ní mọ̀ wípé kíní ẹ ti ń wọlé sára yín ẹ ní ìkan náà àwọn ọmọ ìyá pé ó jáde sànàwíyà òǹgbẹ́ pé mo travel mo travel mo travel ó bá rí mílíọ̀n ní Iran <laughs> ọlọ́run abẹ́ <laughs> Iran ló ti rí Iran lọ́dọ̀ àwọn alága <laughs> tí àwọn alága àwọn ṣíà ṣíà kọ tébùlù ibẹ̀ ló ti rí ó ń sọ fún ọmọ ìyá tó sọ fún mi wípé òun fi ọlọ́run bá búra káwọn tó parí four semester hundred level òun ti ní lọ́kàn pé ìyá wa iṣẹ́ àròdíẹ̀ láàárín àyòrà sínú náà ni. Ah, ṣé kò láriwo lọ rí? ó ti ń rìnlẹ̀ nínú ọkàn pé Abubakar kì í sọ màlìjẹ́ náà bẹ́ẹ̀ ó lè dọ̀dì ẹ̀ yàmì ò lè dọ̀dì ẹ̀ torí pé <laughs> àfà ànù tóró mẹ́fọ́ ni kí mo pé ànù tóró mẹ́fọ́ ó jẹ́ tirútirú ni wọ́n ti kọ́ yìí tó ṣẹlẹ̀ ní pé ṣe rí wọ́n ti kọ̀rẹ́tì àkídà bátìlà yẹn láti ọ̀dọ̀ kòríkúlọ̀mù Ministry of Education country wọ́n ti kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ láti ánú yẹn wọ́n ti lọ́ǹtì ẹ̀ sínú kòríkúlọ̀mù ṣe mọ̀ yí pé àwọn ọmọ tí wọ́n bá ń bí wọ́n mọ̀ bí wọn sínú kòríkúlọ̀mù ẹni láti KG1 <coughs> ẹ̀gbọ́n tí mo wí láti kí mo pè láti crash wọ́n ti mọ́ gba àkídà yẹn sára láti kejì one dé university. wọ́n ṣe first degree wọ́n ṣe second degree wọ́n ṣe phd wọ́n di professor so tẹ́nìkan bá sọ wípé òun ṣe hadith ní jamia Iran kì í ṣe irú hadith àlọ́ sí jamia islamia o ọgbọ́n tó gbọ́ bàbá ẹ̀ hàn. Hadisu shia ó ti yé ẹnìkan sọ pé òun ṣe tàkásùsù òun lórí ìfàtú pé Abubakar àti Umar wọn sọmọ àlìjánà ó ṣe first degree lórí ẹ̀ second degree PhD so ó lè ah ó lè manage wàá sọnù àfáà yẹn ni pé òun sáábì gbàtẹ́kẹ́ mo fẹ́ rọra bá ẹrù hàn bí ìgbà tí a fẹ́ra bẹ́rù tó agàfẹ́ sá lọ bóò ṣe tú dànù ní ẹ pé kí n sì ṣe dìgírì ní ui gan ó tẹ́ mi lọ́rùn ju ètò wa kúrò àmì sí lọ nítorí náà èèyàn ọmọ wa ẹ kọ́ lẹ́mìí pé kẹ́ ẹ jáde lọlẹ̀ ládùbáwá wallahi ìkíṣe dùn ọ̀dà bọ́lá ń bá kádàrà ni wallahi kẹ́ ẹ lọlẹ̀ ládùbáwá ó sì mìíràn bí kábà ẹ e, ah èwo láti ẹ̀ ń sọ ebi mú dìrò ọ̀nà ládùbáwá wọ́n lọ́lọ́ lábá lọ kẹ́kọ̀ọ́ kankan alhamdulillah àwọn tí wọ́n jọjọ́ ń sáré pé àwọn fẹ́ lọ Saudi lọ́jọ́ kìíní àná ọlọ́wọ́ àfákọ wọn àwọn lọ ṣùgbọ́n ìgbà tí wọ́n dé wọ́n bá sí àfáwà lẹ̀ wallahi èyí mọ́ sọ fún mùdúrù pé ẹ dúpẹ́ pẹ́ ẹ̀ lọ Saudi torí pé torí tiwa lọ́wọ́ fi jẹ́ kẹ́ lọ torípé tẹ́ ẹ bá lọ lọ àwa yóò lè jọmọ lé kí oyin ìbò láti bó síbò máa ti di mechanic engineer láti jọ wà lélẹ́yìn kálùkọ́ ẹni tó lọ sí mẹ́sì lọ sí mẹ́sì kálù ẹni lọ sí kàbàkẹ́mìsì lọ sí bàkẹ́mìsì lọ sí gbẹ̀ ṣùgbọ́n torí pé ọlọ́run ní ibi tó fẹ́ lò wọ́n sí ké ìrùn gbìyànjú òun lọ o lè try lọ ilé nìwọ gbogbo ẹ̀kọ́ tó kọ àti first degree àti second degree àti phd ò ní kú nàìjíríà sọ́nà wọn afá àlùbáríkà sí àbí ọ̀sán àlùbáríkà rẹ̀ ṣe bí tẹ́ bá lọ náà nígbà táwọn ẹgbẹ́ wọn lọ ní 1997 1998 gbogbo ọdún yìí ibo lẹ̀ bá wà báyìí atorí nǹkan sí nǹkan lọ́lọ́run so kìí ṣe do or die èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ọdún mẹ́jọ ni mo fi lé Mọ̀dínà ọdún mẹ́jọ eight years consecutive eight years mo fi wá admission ní Saudi ní Mọ̀dínà Jamia Islamia mo tún lọ sí haramu mọ́ dání lọ́jọ́ kan múlá ah, ìwọ ọlọ́run ó wù mí kí n wá mọ sálámọ̀ sánàbí lójoojúmọ́ mọ́sálásì ṣùgbọ́n kò lè rọrùn àfi kán mú mi ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lọ sí Mọ̀dínà ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lọ ṣe mùkọ́bálà physical interview mùkọ́bálà ṣàkíyà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ different journey different occasion mo lọ síbẹ̀ àníṣe afẹ́ kẹ́kọ̀ọ́ níbí láàánú rídù ilẹ̀ Islam sàtánà àṣèbàjẹ́ àbálẹ̀ jẹ́ kò sí nǹkan míì tàbí afẹ́ ìmọ̀ yìí fẹ́ afẹ́ ní ìmọ̀ yìí ìta torí ẹ̀ sọ pé afẹ́ wá bí nìyẹn ìmọ̀ yìí afẹ́ ni. táwọn ayé lè bá àsànfà lára wa wàláì kò sí nǹkan mi jù náà lọ ṣùgbọ́n ọlọ́run ọba kára pé àní lọ mọ̀dínà alhamdulillah ọlọ́run sì ní lọ Cairo in tá a sì fẹ́ kọ́ ní mọ̀dínà náà la lọ kọ́ ní Cairo ọlọ́run ọba sì ní lọ sọ fílà ìfarapa so ìwọ lè rò wípé nǹkan kan lóore fún ọ ọlọ́run mọ̀ pé kò lóore fún ọ kankan ó kàn wù ọ kó bẹ́ẹ̀ ni nínú ìmọ̀ ọlọ́run kò lóore fún ọ ọlọ́run ọba ọlá ó ní in tó dáa jù bá ń lọ fún ọ tó bá bá fìdá kejì àìlọ ọlẹ lábà yẹn hàn àìlọ yẹn náà ni wàá mú tí ò kọ́lọ̀ ń kó fásitì kò ń gẹ́ ṣé kà ń bẹ́ á habisahula kọ́lọ̀ ń bá ṣe dára fáfá wa wọ́n ní tó bá jẹ pé àwọn ń rí daniel islamiyah lọ láyé àwọn ọmọ rò wípé kò sí oore míì tọ́lọ̀ lè ṣe fún yẹn láyé ju daniel islamiyah lọ wọ́n ní ṣùgbọ́n àìlọ àwọn ó jẹ́ káwọn wá rí wípé lílọ jámẹ́ islamiyà one in one thousand ní inú rẹ̀ tọ́lọ̀ padà sí fún wọn jẹ́mọ́ ẹwà àdìbọ́nà ti sọ̀rọ̀ àfà hádà wà tó nítorí náà kákún fún bẹ̀lọ́ èyí tó bá lóore kọlọ̀mbà àríkọlá kó ṣe fún wa tó lóore fún wa láyé ní sàárè ní pẹ̀lẹ̀ kíámọ̀ àwọn ẹlòmíì wọ́n sọ ilẹ̀ lárúbáwá di mẹ́ta tọ́rọ́ gbogbo àdúgbò agboolé ẹ bá dé lù mí gbogbo agboolé kọ̀ọ̀kan ó kéré tán ẹ rí èèyàn mẹ́wàá mẹ́wàá tó lọ Jamia Islamia tó lọ Saudi tó lọ ìgbà tó lọ tọ́dé náà kan lẹ́yìn kan mọ́ ọwọ́ jàrá ní àdúgbò jíjọ káàkiri ẹlẹ̀ wọ́n ń jọ gbé tọ̀tà sọ wọ́n ó <laughs> jàrá ní àfẹ́lẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ ó mọ̀ wọ́n káàkiri <laughs> àdúgbò mọ̀ wọ́n ayé ọ̀sàǹfà lára ìmọ̀ wọ́n ó tún adi mẹ́ta tọ́ pé àbúrò ìyàwó rẹ̀ sóti lọ kò sí lọ ìbá àmọ́ gàdá bá ó wọ̀ wọ́n náà lọ gbó Saudi wọ́n wà á mọ́ lọ máa dúlúgọ̀ wọ́n ọ̀kọ́ lọ fọdún méjì jóná ní sẹ̀mí ayé wọn máa dúlúgọ̀ ẹni tó ti parí sànàwí àlé ẹni lọ máa dúlúgọ̀ kí ni wá tu owó ní wá ìyẹ iṣẹ́ ìmọ̀ ìmọ̀ kọ́ ni owó nu yóò ní gbèsè pọ̀ nlé òun fẹ́ san kìí ṣe dólè òtọ́lẹ̀gbọ́n hmm. tàà sọ fún yín kìí ṣe dandan kẹ́ lọ́lọ́ lábáwá wọ́lọ́ ìkì ó lè yẹ pé kẹ́ẹ̀mọ́ lọ òun ló lóore fún yín ló sì lóore fún àlúmọ̀ àǹfààní tọ́lọ̀ ní kí úmọ̀ yìí ṣe nílẹ̀ Yorùbá rárá mùdírù àfíìsọ̀ ọláọ̀rá tó bá yẹ pé Ọlọ́run bá fìdà kejì rẹ̀ hàn wọ́n à wọ́n ní múdà kejì yẹn o kán mọ́ lọ náà ni wọ́n mú so wọ́n hàn sí lọ́ní ọmọ ti pẹ́ka àbí ṣe kó ní ò lọ Saudi lọ kẹ́kọ̀ọ́ bó dé Malaysia lónìí ṣe kó ní bẹ́ẹ̀bẹ́ bó Cairo lónìí ṣe kó ní bẹ́ẹ̀bẹ́ bó dé Tabuk ṣe kó ní bẹ́ẹ̀bẹ́ <laughs> abua <laughs> ṣe kó ní jáǹtì rẹ̀ rẹ̀ <laughs> jáde Islamia ṣe kó ní jáǹtì rẹ̀ rẹ̀ ó lọ bẹ́ẹ̀ káàkiri káàkiri káàkiri káàkiri káàkiri káàkiri káàkiri tẹ́ pé ùsùlù ùsùlù kan náà sí so ọlọ́run à ń bá ṣiṣẹ́ ẹ má jẹ́ kí nǹkankan míì kó tún lú àníyàn wa ó ti yé so ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́ àṣẹ pẹ̀lẹ́ àṣẹ pẹ̀lẹ́ kọ́lọ̀ kó mọ dóòlà kó mọ pèsè à subhanaka alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh